We are happy people, we make you happy, oh. We are H-A-P-P-Y, P-E-O-P-L-E. E. We are happy people, we make you happy, oh. Bẹ́ẹ̀ ni o, orin ẹ̀gbọ́n wa, Adéwálé Àyùbá ni mo fi bẹ̀rẹ̀ ètò lọ́jọ́ tòní yìí ṣùgbọ́n kí ètò tó bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ ọ̀bẹ ni ìwé mímọ́ ló sọ wípé nínú ohun gbogbo nípa ohun gbogbo pẹ̀lú ohun gbogbo wọ́n ní kí a máa ṣe kí ni o wọ́n ní kí a máa dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ọba nítorí pé olúwa ṣeun àánú rẹ̀ dúró lálẹ́ bẹ́ẹ̀ ni o ọkàn mi fi ọpẹ́ fún olúwa fún gbogbo oore tí wọ́n ṣe fún wa ẹ̀ fún àǹfààní tí èmi àti ẹ̀yin olólùfẹ́ mi ní ní ọjọ́ tòní láti wà ní ilẹ̀ àlàyé kí ló yẹ kí a ṣe ó yẹ kí a máa dúpẹ́ ni nítorí pé ẹrú tiwa àmọ́núrò àdẹ̀mọ́pẹ́dá ẹ wá káàbọ̀ sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó ń Miliki gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe bọ̀ wípé bí a ṣe máa ń ṣe ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ tẹ́ bá ti rí èmi olólùfẹ́ yín ọmọ yín olúwa tóyìn òkí kí ni kí ẹ máa retí o ìdárayá yín òun ló jẹ lógún ẹ ṣàdàmọ́ ó pé tẹ́ ti rí mi ní orí ètò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀ka tíátà gbogbo àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan nípa àwọn gbajúmọ̀ olóṣèré wa ibi ìbàlẹ̀ tí máa ní àǹfààní láti máa gbọ́ kì í ṣe nípa àwọn gbajúmọ̀ olóṣèré nìkọ̀ọ̀kan àwọn ògo tuntun náà tó ń ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ a máa mú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún yín nípa wọn àti wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ẹ̀yìn ìtàgé bẹ́ẹ̀ ni ní location gbogbo àwọn kan tó ṣẹlẹ̀ ní oko eré behind the scenes gbogbo ẹ̀ la máa mú wá fún yín níbí báyìí àwọn ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́li ní ẹ̀ka tíátà tó ń ṣẹlẹ̀ ní orí ayélujára orí ẹ̀rọ ayélujára ibi báyìí lẹ ti máa ní àǹfààní láti máa gbọ́ wọn bẹ́ẹ̀ ni ó gẹ́gẹ́ ṣe mọ̀ pé tẹ́bá ti rí mi ẹ ti mọ̀ pé ìdárayá yín òun ló jẹ mí lógún wọ́n á fi fẹ́ ká bá wa wá nǹkan fìdílé ẹ̀yin dádì wa ẹ̀yin mọ́mì wa ẹ bá wa pé gbogbo àwọn olólùfẹ́ yín gbogbo àwọn aráalé yín pé ètò Miliki Express ó ti gun orí afẹ́fẹ́ orúkọ tèmi ò yí padà èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Olúwatóyìn Òkí ọmọ nílẹ̀ ọkùn ọkùn o là ń kíni nílùú tèmi ṣàlàfíà kẹra èmi ní ọmọ ẹlẹ́mùmọ̀jáyé ọmọ rẹ́rùnrẹ́rùn àmẹ́pọ̀yọrùnù ọmọ bàbá ìkálẹ̀ dúró bẹ̀ṣù ẹ wo tí n bá padà dé àwọn ìròyìn tó ń gbóná ní ẹ̀ka tíẹ́tà mo ti lọ fetí fínlẹ̀ mo ti lọ yàn wọ́n mo ti lọ mú wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ̀ bó ṣe wá ṣe ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ ẹ má lọ bí kankan lọ́wọ́lọ́wọ́ ẹ ká lọ fẹsẹ̀ rájọ́ná sí orin ọmọ wa Simi Ayọ̀ à ń bọ̀. legendary beat bẹ́ẹ̀ ni ọṣẹ́ mọ̀ pé mo ṣèlérí fún yín kí a tó lọ fẹsẹ̀ rájọ́ sí orin Simi Ayọ̀ wípé tí n bá padà dé àwọn ìròyìn tí mo ti lọ yàn tí mo ti lọ wá wọn tí mo kó wá fún yín lénìí ó wá jẹ́ ká máa yànnà náà wọn níkọ̀ọ̀kan ìròyìn àkọ́kọ́ tí mo mú wá fún yín náà ni wípé ẹ ṣe mọ̀ pé ìgbésí ayé àwọn gbajúmọ̀ wa ó pín sọ́nà ọ̀tún dẹ̀ pín sọ́nà méjì àwọn kọ̀ọ̀kan wà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a máa ń wò wọ́n gẹ́gẹ́ bíi àwòkọ́ṣe àwọn kan dẹ̀ wà tó yẹ pé ìṣesí wọn ìwà wọn ìmúrasí wọn gan ẹ wò kò bá ti ọmọlúàbí mu àwọn kan gbajúmọ̀ olóṣèré kan ní orí ẹ̀rọ ayélujára ló jẹ́ pé àwọn tó ń tẹ̀lé wọn yẹn àwọn followers wọn àwọn olólùfẹ́ wọn ẹ wò wọ́n ti nà wọ́n ní ẹgbà ọ̀rọ̀ látàrí wípé irú ìmúra tí wọ́n múra ẹ̀ láìpẹ́ yìí a ní bí àwọn mẹ́ta tí mo ti rí wọn ní orí ẹ̀rọ ayélujára tó yẹ pé wọ́n múra gẹ́gẹ́ bí ìmúra ìhòòhò kan máa wọṣọ kọ́kọ́ ìyàwòrán kan jù sórí ẹ̀rọ ayélujára ọ̀kan lára wọn náà ni arábìnrin ti ẹ̀ka ti ti àwọn olóṣèré ti ẹ̀ka ti òyìnbó ẹ̀yẹn Uche Ogbodo àwọn ni ìgbà tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn ìmúra tí wọ́n mú jáde ẹ̀wọ̀ wọn ti ẹ̀ wọ aṣọ kankan bí wọ́n ṣe gbéra wọn jáde sí orí ẹ̀rọ ayélujára nìyẹn arábìnrin dẹ̀ ti ní ọmọ méjì ńlẹ̀ ẹ wo tẹ́ bá wá wo àwọn comment àwọn àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi tí àwọn èèyàn fi ránṣẹ́ sí arábìnrin ẹ ẹ wọ́n nà wọ́n ní ẹgbà ọ̀rọ̀ oríṣiríṣi èébú oríṣiríṣi ọ̀rọ̀ ò ní wọ́n sọ sí wọn ẹ ṣe mọ̀ pé ẹ wọ́n ní ọwọ́ ọ̀tún ọwọ́ òsì báyìí gbogbo ẹ̀ la fi ń wẹwọ́ mọ́ ara àwọn kan náà tó yẹ pé wọ́n jáde láti sọ pé kí ló dé ayé wọn ni wọ́n ń gbé náà pé bó bá ṣe fẹ́ òní kí wọ́n ṣe lò ẹnìkejì tó múra ní ìmúra tí ò tọ́ sí ọmọlúwàbí òun náà ni Angela Okori ti ẹ̀ka ti àwọn olóyìnbó arábìnrin bó tilẹ̀ jẹ́ pé tiwọn wọ́n wà ní swimming pool ni wọ́n wà nígbà tí wọ́n dẹ̀ gbé fídíò yìí jáde lórí ẹ̀rọ ayélujára ṣẹ̀dá mọ̀ pé àwọn òyìnbó gan tó yẹ pé àwọn ló ń lùwẹ̀ tán mọ̀ wọ́n ní aṣọ tí wọ́n máa ń wọ̀ tí wọ́n bá fẹ́ lùwẹ̀ àwọn èèyàn wá sọ pé ah kò sí nǹkan tó burú níbẹ̀ náà ṣebí swimming pool ló wà ṣé ẹ fẹ́ kó wọ ìró àti bùbá kó di gèlè nígbà tó fẹ́ lọ lùwẹ̀ ni ṣùgbọ́n bó ṣe yà ó fi gbogbo ara rẹ̀ hàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn ti sọ̀rọ̀ sí wọn náà àwọn kan náà tẹ̀sán pé hmm, swimming pool ló wà pé ó ní right láti wọ aṣọ tó wọ̀ ẹnì kẹta wọn náà ni ọmọ tiwa ọmọ yorùbá kẹ́mi àfọlábí adésìpẹ̀ ẹ bó tilẹ̀ jẹ́ pé àwọn náà wọ́n wà ní beach ni lẹ́gbẹ̀ẹ́ omi nígbà tí wọ́n lọ sí Dubai wọ́n á gbé àwòrán yẹn jáde bó tilẹ̀ jẹ́ pé ó fi ara wọn hàn ẹ àwọn èèyàn wá tán pé ah ṣèbí mùsùlùmí òdodo lẹ pera yín kí ló wá dé tẹ́ fi máa múra báyìí ìyàwó ilé lẹ jẹ́ ọmọ wà ń lé ọkọ wà ń lé báwo lẹ ṣe máa gbé àwòrán yín sórí ẹ̀rọ ayélujára ẹlòmíì dẹ̀ sọ pé àṣebí beach ló wà ó ní right láti wọ̀ ṣùgbọ́n ẹgbà ọ̀rọ̀ tí wọ́n jẹ lọ́jọ́ yẹn torí pé èmi gan tẹ̀lé gbogbo àwọn kọ́mẹ̀ǹtì ẹ̀ òun ló pọ̀ jù ẹ̀yẹn ni wípé hmm, arábìnrin Uche Ogbodo pábánbá rẹ̀ ni pé àwọn tiẹ̀ wá jáde lọ́jọ́ kejì wọ́n wá sọ pé ẹ wo ẹ má fi mí ṣe àwòkọ́ṣe ni o wọ́n ní àwọn ò kí ń ṣe bàbá yín àwọn ò kí ń ṣe màmá yín pé ìgbésí ayé tó wu àwọn nìyẹn àwọn dẹ̀ máa ṣe nǹkan tó bá wù wọ́n pé àwọn tó ń sọ pé áá pé ó yẹ kó jẹ́ good role model àwòkọ́ṣe wọ́n ní kò sí nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ o wọ́n ní kán lọ wo bàbá wọn àti ìyá wọn nílé kó fi ṣe àwòkọ́ṣe kán lọ kó gbà àmì àṣẹ ẹ wá jẹ́ ká fìyẹn lẹ̀ síbẹ̀ ẹ ìròyìn kejì tí mo fẹ́ mú wá náà ni ti gbajúgbajà olóṣèré Desmond Elliot àwọn ló ti mú ọ̀rọ̀ gbòógì kan jáde lórí ẹ̀rọ ayélujára kí ni wọ́n sọ gangan wọ́n ní pé tẹ́bá lọ sí ìlú China wọ́n ní pé one percent àwọn sinimá foreign films òun ló jẹ́ kó wọ ìlú wọn látàrí wíbẹ̀ nǹkan ó ní ẹ̀ka sinimá tí wọ́n ṣe ń dàgbà ó ṣe ń dàgbà tí wọ́n dẹ̀ ti fìdí múlẹ̀ bí wọ́n ṣe wà báyìí ní gbogbo ayé wọ́n ní tiwa níbí báyìí wọ́n ní oríṣiríṣi foreign films la jẹ́ kó kọ wọlé sí wa lára ó wá jẹ́ kí àwọn sinimá tiwa ó ó kò jẹ́ kí wọ́n ní agbára láti dúró bó ṣe tọ́ àti bó ṣe yẹ wọ́n ní tẹ́ bá lọ sí ọjà ọ̀tọ̀ dẹ̀ ni ẹ máa rí oríṣiríṣi sinimá Korean movies Chinese movies Indian ó kún everywhere wọ́n ní ní China wọn kì í gbà kó wọlé one percent péré ló máa ń gbà kó wọlé wọ́n ní pé àwọn fẹ́ rọ àwọn aṣojú wa ní orílẹ̀-èdè wa bó ṣe jẹ́ wípé iṣẹ́ yìí iṣẹ́ sinimá yìí wọ́n ní ó mú ọrọ̀ ajé wa dàgbà wọ́n láwọn fẹ́ kàn mójútó dáadáa kó lè jẹ́ wípé àwọn sinimá táwa ń gbé jáde á gbórí òkè ju àwọn sinimá tó ń wọlé láti òkè òkun lọ. ẹ adúpẹ́ ọ̀gbẹ́ni Desmond Elliot ìròyìn kẹta tí mo fẹ́ mú wá fún yín náà ni ní ẹ̀ka tíátà ṣe mọ̀ pé mo sọ ọ́ láti ọ̀sẹ̀ tó kọjá pé ojú ìbùkún olúwa ó máa rọ̀ ó rọ̀ nínú ẹ̀ka tíátà ẹ̀ta ni mo tún mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí o tí ọlọ́run dá lọ́lá ọgbẹ́ni gbajúgbajà olóṣèré dámọ́lá ọlátúnjí àti ìyàwó wọn ẹ arúgbá àwọn méjèèjì ni ọlọ́run ti fi ambassador kan kẹ́ ọ ti real estate kan ọlọ́run fi kẹ́ wọn ẹ ṣẹ̀dẹ̀ mọ̀ ó pé tó bá ti fìyàn ṣe ambassador ẹ owó díẹ̀ kan ó máa ń tì nídìí <laughs> arábìnrin kẹ́mi kórede wọ́n ní láti ìgbà táwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà àwọn ọ̀mà ní international recognition rí o ẹ àwọn ìgbìmọ̀ kan tó ń gbé àmì ẹ̀yẹ kan jáde tó ń pè ní AGA Awards AGA Awards àwọn ló bá dá arábìnrin Kẹ́mi Kórèdé pẹ̀lú àmì ẹ̀yẹ mẹ́ta lẹ́ẹ̀kan ṣoṣo bẹ́ẹ̀ ni àmì ẹ̀yẹ mẹ́ta lóríṣiríṣi best supporting actress Yorùbá best Yorùbá producer of the year mẹ́ta bẹ́ẹ̀ ni wọ́n ṣàkó lé wọn lọ́wọ́ nílùú òyìnbó wọ́n dẹ̀ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run àti fún àwọn tó ń tẹ̀lé wọn àwọn olólùfẹ́ wọn tó ń jẹ́ kí orúkọ wọn kó ń dàgbà. ìròyìn kan tí mo ti fẹ́ mú wá fún yín náà ni ha tó wá ló ń mọ gbogbo awuyewuye tó ṣẹlẹ̀ ní ọdún ìbí oṣù mélòó kan ní ẹ̀ka tíátà ti arábìnrin Regina Daniels ọ̀dọ́mọdé ọmọ ní tíátà ti ẹ̀ka ti olóyìnbó tí ó fẹ́ Senator Ned Nwoko ah ẹ wo ọkọ ẹ̀ wọ́n ṣe nǹkan ribiribi kan sí agbo tíátà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lọ kí ló ṣẹlẹ̀ gangan ọ̀gbẹ́ni Emeka Rollas tó jẹ́ pírẹsidẹ́ǹtì Actors Guild of Nigeria wọ́n lọ lọ sọ́dọ̀ wọn lọ kí wọn ni ìgbà yẹn ni senator Ned Nwoko tó jẹ́ ọkọ Regina Daniels wá sọ wípé àwọn fi ten million naira wọ́n fún Actors Guild of Nigeria fún nǹkan méjì tí wọ́n fẹ́ ṣe nítorí pé Actors Guild of Nigeria wọ́n ní àwọn ìgbésẹ̀ kan tí wọ́n ń gbé pẹ̀lú Hollywood láti lè jẹ́ kí àwa ọmọ nàìjíríà àtọ àwọn ìlú òyìnbó ti hollywood kọ́ lè gbé àwọn sinimá kan jáde wọ́n ní àwọn fún wọn lówó yẹn kí wọ́n fi lè rìnrìn àjò yẹn láti lọ parí gbogbo ìgbésẹ̀ yẹn àti wípé lẹ́ẹ̀kejì àwọn ọmọ ní tíátà tó wà ní ìdùbúlẹ̀ àìsàn wọ́n fi owó yẹn náà fi ràn wọ́n lọ́wọ́ adúpẹ́ lọ́wọ́ sẹ́nẹ́tọ̀ ned nwoko fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe ní ẹ̀ka tíátà ibi tó ti mọ́wọ́ yẹn jáde kò ní tán ìròyìn kan tí mo tún fẹ́ mú wá fún yín náà ni arákùnrin gbajúmọ̀ olóṣèré Sadiq Daba ti ẹ̀ka ti eh, sinimá olóyìnbó tí gbogbo wa mọ̀ àwọn tó ti pẹ́ tó ti ń wo sinimá tó ti ń wo tẹlifíṣàn wọn ti máa rí arákùnrin Sadiq Daba yìí eh, bí ọdún eh, mélòó kan sẹ́yìn gbogbo wa la gbọ́ nípa ìdúbúlẹ̀ àìsàn tí wọ́n wà tí àwọn ọmọ Nàìjíríà rere dẹ̀ fún wọn ní owó tí wọ́n dẹ̀ lọ ṣètọ́jú ara wọn lọ́dẹ̀ ti gbádùn ṣùgbọ́n láìpẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti tún padà sí ilé ìwòsàn nítorí pé ara wọn ò yá àwọn ọmọ ẹgbẹ́ Actors Guild of Nigeria eh, lọ́lọ́kanòjọ̀kan ni wọ́n ti ń bẹ̀ wọ́n wò ní eh, ilé ìwòsàn tí wọ́n wà a gbàdúrà fún ọ̀gbẹ́ni ẹ̀gbọ́n wa Sadiq Daba kí Ọlọ́run kó fún wọn ní àlàáfíà àmín àṣẹ gbogbo àwọn ìròyìn tí mo fẹ́ mú wá fún yín ní ọ̀sẹ̀ náà lélẹ́yìí tí ẹ bá ti jẹ̀gbádùn gbogbo àwọn ìròyìn yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ tún pàdé mi níbí báyìí ṣùgbọ́n kí ètò kan tó máa tẹ̀síwájú jẹ́ ká lọ gbé bọ́ọ̀dì wá jẹ́ ká lọ fẹsẹ̀ rájò torí pé mo mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí ibi tẹ̀yìn ti ń ṣiṣẹ́ lọ kí ni kí àwa kí ó máa ṣe o ká máa da yín lára yá kò síwọ̀ ń bẹ̀ níbi tẹ́ ti ń ṣiṣẹ́ kẹ̀dẹ̀ máa ṣe fàájì lápá kan bẹ́ẹ̀ ni o ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ rájò sí orin DJ Kwise featuring Olamide sí Mary sí Jesus à ń bọ̀. DJ Kwise. Badu, DJ KY Santi badu, badu, badu, badu. DJ KY is the. Ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express bẹ́ẹ̀ ni o ní orí ètò láti máa ń miliki bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí abala ìtàn ráńpẹ́ tí mo máa ń ṣe àfihàn rẹ̀ fún yín òun náà ló kàn báyìí kí láti ẹ̀fẹ́ gbéyẹ̀wò lẹ́ẹ̀ni afẹ́gbéyẹ̀wò ìgbésí ayé ẹ̀ arákùnrin olóògbé Chief Eddie Ugboma bẹ́ẹ̀ ni o ọmọ ní tíátà àwọn tó jẹ́ pé ní orílẹ̀-èdè wa ká bá ń sọ̀rọ̀ nípa tíátà ní orílẹ̀-èdè wọ́n jẹ́ ọ̀kan lára àwọn gbòógì àwọn kan tó jẹ́ pé wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè àti ní òkè òkun tó dẹ̀ jẹ́ kí orúkọ tíátà kó máa gbèrú sí ẹ wo ẹ jẹ́ ká lọ gbọ́ ìtàn díẹ̀ nípa arákùnrin olóògbé Chief Eddie Ugboma à ń bọ̀. Chief Eddie Ugboma jẹ́ àgbà ògbóǹtarìgì olóòtú olùdarí eré ìtàgé a bí wọn ní 19 December ní ọdún 1940 wọ́n jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Delta ní Abo Nduoka East Local Government ṣùgbọ́n wọ́n dàgbà ní Ọbalẹ́ndé àti Láfíàjì ní ìpínlẹ̀ Èkó wọ́n lọ sí ilé ìwé St Matthias láti City College ní ìpínlẹ̀ Èkó wọ́n rìnrìn àjò lọ sí ìlú òyìnbó láti lọ ka ìwé sí i ní ìlú London wọ́n kọ́ ìmọ̀ nípa drama journalism àti film making nígbà tí wọ́n parí ẹ̀kọ́ wọn wọ́n ṣiṣẹ́ pẹ̀lú BBC wọ́n sì kó ipa nínú eré bíi Dr No Guns at Battersea àti Sharpville Massacre wọ́n jẹ́ ọ̀kan lára ọmọ ẹgbẹ́ apo caribbean drama group níbi tí wọ́n ti darí àwọn iṣẹ́ bíi this is our chance eré orí ìtàgé tí wọ́n ṣe ní stoke newington theatre hall wọ́n padà sí orílẹ̀-èdè wa nàìjíríà ní ọdún 1975 wọ́n dẹ̀ dá ilé-iṣẹ́ eré sinimá àgbéléwò tí wọ́n ń pè ní edifosa àwọn iṣẹ́ wọn gba iyì àti ẹ̀mí ẹ̀yẹ nítorí pé wọ́n ń ṣe àwọn iṣẹ́ tó jẹ́ ìtàn tí ó máa ń sọ̀rọ̀ nípa òṣèlú àti àtúnṣe fún orílẹ̀-èdè wa. Ní ọdún 1988, wọ́n fi wọ́n jẹ chairman Nigerian Film Corporation. Nígbà kan rí ẹnu wọn láti gbọ́ wípé obìnrin kan láti ìlú India ló dá ìnagijẹ tí ó ń jẹ́ Nollywood kalẹ̀. Orúkọ tí wọ́n ń pe àpapọ̀ àwọn olóṣèré àti iṣẹ́ tí ó jáde ní ìlú Nàìjíríà ìwádìí fi hàn wípé olóògbé chief eddie ugboma àti arákùnrin kan ọlá balógun wọ́n jẹ́ gbòǹgì nínú àwọn tí ó fi ìlànà pàtàkì lélẹ̀ láàrin àwọn olóṣèré pẹ̀lú ìjọba nàìjíríà tí àwọn olóṣèré ń jẹ àǹfààní rẹ̀ báyìí dájúdájú ó yẹ kí a kan sára fún ìgbésí ayé olóògbé chief eddie ugboma wọ́n jẹ́ ìpè ọlọ́run ní friday eleventh may two thousand and nineteen wọ́n jẹ́ ọmọ ọdún méjìdínlọ́gọ́rin lára àwọn iṣẹ́ tí wọ́n ṣe ni the rise and fall of Oyenusi ní ọdún 1977 the mask ní ọdún 1979 oil doom ní ọdún 1980 death of a black president ní ọdún 1984. èyí ni ráńpẹ́ nínú ìgbésí ayé olóògbé Chief ẹ̀dì ugboma. ìnítere èjìtere ẹtọ́ ń lọ yùgbàyùgbà aago náà dẹ̀ ń dún tìkẹ́tìkẹ́. ẹ̀yin olólùfẹ́ ọmọ lórí pé ti gbádùn ìtàn ráńpẹ́ tí mo mú wá fún yín ní ọ̀sẹ̀ yìí o. lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ e wá jẹ́ ká lọ fẹsẹ̀ rájọ́ sí orin falls tó feature sí mi níbẹ̀ sójà àbọ̀. ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express bẹ́ẹ̀ ni o lọ́wọ́lọ́wọ́ báyìí abala ògo tuntun tó ń dàgbà bọ̀ nínú ẹ̀ka tíátà arábìnrin yìí orúkọ wọn ni ọmọwálé gloria tí àwọn olólùfẹ́ wọn pè ní wise t bẹ́ẹ̀ ni o ẹ báwo ni ó ti ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò wọn nínú ẹ̀ka tíátà ẹ jẹ́ ká lọ gbọ́ ìtàn díẹ̀ nípa ọmọwálé gloria à ń bọ̀. ògo tuntun tí mo mú wá fún yín lẹ́nìí ni à ń pè ní ọmọwálé gloria tí gbogbo èèyàn ń pè ní wise t a bí ọmọwálé gloria ní twenty seventh march 1989 wọ́n lọ sí iléèwé girama wọ́n wá láti ìpókíà local government ní Benin Republic wọ́n fẹ́ràn láti máa kópa nínú òṣèré láti ọmọdé wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré ní ọdún 2015 àwọn eré tí wọ́n ti kó ipa nínú rẹ̀ ni Rẹ̀mílẹ́kún Àdìtú Àwárí Olóore mi Erùpẹ̀ ilẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn fúnra wọn ti gbé àwọn comedy skits jáde ẹ̀ bíi Man Pass Man Booty face my dream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. oúnjẹ tí ọmọwálé gloria fẹ́ràn jù ni iṣu àti ọbẹ̀ ata. wọ́n ní pé crush wọn ni tìmáyà ẹ̀ àwọn àwọn kọ́ṣe wọn ni bímbọ́ ọ̀sìn peter fatomilola àti ọmọtọ́lá jálàdé ẹ̀ wọ́n ní wọ́n fẹ́ràn láti máa ṣe oúnjẹ àti láti máa kàwé. ọmọwálé gloria bó tilẹ̀ jẹ́ pé wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n bí wọn sí wọ́n dẹ̀ wá láti benin republic wise ọmọwálé gloria àwọn ni ògo tuntun tó ṣẹ̀ ń dàgbà bọ̀ nínú ẹ̀ka tíátà tí mo mú wá fún yín lénìí. ẹ káwọ́ padà sí orí ètò wa ètò yín Miliki Express bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ padà sí orí ètò wa ètò yín Miliki Express ètò tó ń miliki lọ́wọ́lọ́wọ́ báyìí abala àwọn sinimá ẹ̀ eh, tó ṣẹ̀ṣẹ̀ jáde ìrètí ẹ̀mọ́ a máa ń ṣe àfihàn díẹ̀ nínú àwọn sinimá tó ṣẹ̀ṣẹ̀ jáde nígbà míì fún yín ìyẹn movie thriller movie thriller kan péré ni mo mú wá fún yín ní ọjọ́ tòní yìí láti ọwọ́ ọ̀gbẹ́ni Kúnlé Afọláyan gbọ́ aládẹmọ ọ̀gbẹ́ni Kúnlé Afọláyan ẹ̀ àwọn sinimá wọn ó máa ń gbé èdè wa àṣà wa àti ìṣe wa lárugẹ ẹ̀ gbogbo ẹ̀yin tí ò gbàgbé figurine CEO àti October one láti ọwọ́ Kúnlé Afọláyan àwọn ló mà tún gbé sinimá yìí jáde wọ́n pè ní mọkálík ẹ ṣe mọ̀ pé àwọn olóyìnbó àwọn tó máa ń tún mọ́tò ṣe tún gbogbo ẹ̀ ṣe tó bá ní pé mechanic ẹ ṣe mọ̀ pé àwọn tí ò fi bẹ́ẹ̀ kàwé ẹ tó bá fẹ́ pè wọ́n ní mọkálík ẹlòmíì àtẹ̀tù sọ pé mọkálíkì bẹ́ẹ̀ ni àwọn aráàlú mi ló máa ń sọ yẹn mọkálíkì sinimá mọkálíkì yìí wọ́n ní lórí ọmọ kékeré kan ọmọ ọdún kọkànlá tó yan iṣẹ́ mọkálíkì láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ nínú sinimá yìí arábìnrin olórin Simi wọ́n wà níbẹ̀ Fathia Balógun wà níbẹ̀ Adédìméjì Lateef wà níbẹ̀ Kúnlé Afọláyan fúnra wọn wà níbẹ̀ Ẹ̀bùn Olóyèdé wọ́n wà níbẹ̀ ẹ wo wọ́n ní ìròyìn kò tó àfojúbà ẹ jẹ́ ká lọ jẹ gbádùn díẹ̀ nínú movie thriller sinimá Mechanic à ń bọ̀.